الحمد لله وحده ثم الصلاة والسلام على من لا نبي بعده محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته أتقني ودعلون التريكات جعلون وندوى محمد صلى الله عليه وآله وسلم أن تصفوا إنه قلنا ورور إنما بعثت لأتمم مكارم الأخلاق dájúdájú àgbẹ̀mí dìde láti wá ṣe àṣepé ìwà ọmọlúwàbí nínú ọ̀rọ̀ yìí arímújáde ń bẹ wípé anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ ká mọ̀ wípé ń tó tóbi òní ìwà ọmọlúwàbí jẹ́ nínú kàtí ọlọ́run torí rẹ̀ ràn wá sílẹ̀ ayé nínú ọ̀rọ̀ rẹ̀ yìí ó ní gbà torí ẹgbẹ̀mí dìde láti ṣe àṣepé ìwà ọmọlúwàbí náà ní gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ jẹ́ ọmọlẹ́yìn ànábì sallallahu alayhi wa sallam agbúdọ̀ gbìyànjú tí àwa náà kọ́ ṣe ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ká jẹ́ ẹni tí ó níwà ọmọlúwàbí. ànábì wa Muhammad sallallahu alayhi ó jẹ́ ká mọ rírì ìwà ọmọlúwàbí ká sì mọ wípé ní ìwà ọmọlúwàbí nǹkan kan tí máa ń ṣe àlékún ìgbàgbọ́ wa òun náà ni atọ́kùn èyí tí ó máa jẹ́ kí ìgbàgbọ́ wa kó rìn níbi tó ti yẹ kó rìn yóò jẹ́ kí ìgbàgbọ́ wa kó dúró lọ́dọ̀ ọlọ́run iṣẹ́ kékeré kọ́ ni ìwà dáadáa ìwà ọmọlúàbí ní í ṣe o níbi ìdàgbàsókè ìgbàgbọ́ ẹni ó pọ̀ nínú àwọn ọ̀rọ̀ tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tánàbí sọ fún wa tí gbogbo rẹ̀ ń forí sọ ipa àbí ìbáṣepọ̀ tó mọ́yán èyí tí ń bẹ láàrin ìwà dáadáa àti ìgbàgbọ́. ولقد قال النبي صلى الله عليه وآله وسلم شلون وبا في كاتب ولا ما بيفه قل والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن ودي شلون وبا نبي شلون وبا برا onítàn ìgbàgbọ́ rẹ̀ ò tí kojú òṣùwọ̀n òjíṣẹ́ ọlọ́run sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta àwọn sàbí wa ní qila man ya Rasulullah tálẹ́ni náà rẹ̀ òjíṣẹ́ ọlọ́run tí ìgbàgbọ́ rẹ̀ ò kojú òṣùwọ̀n òjíṣẹ́ ọlọ́run ni man lam ya'man jaruhu bawa'iqa òjíṣẹ́ ọlọ́run ní gbogbo ẹnikẹ́ni tẹ́ ẹ bá rí tí àwọn alábàgbé rẹ̀ tí wọn kò bá fọkàn balẹ̀ nítorí aburú ọwọ́ rẹ̀ onítàn ìgbàgbọ́ rẹ̀ kò kojú òṣùwọ̀n lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala Allahu akbar ìwọ bàbá lóòótọ́ àmọ́ sálàájì ìwọ bàbá kódà ìwọ ló ń pèrún nínú mọ́ṣáláṣí ṣùgbọ́n ní gbogbo àdúgbò ọ̀sẹ́ni kàtàtúrò ìyẹn dáadáa. ìwọ náà ti gbọ́ báyìí anábì wa muhammad sallallahu alayhi wa sallam anábì mi ò kì í ṣe ẹni tí gbàgbé rẹ̀ pé lọ́dọ̀ ọlọ́run ọlọ́run tí ó ṣàánú wa. bákan náà anábì wa muhammad sallallahu alayhi wa sallam ó tún sọ pàtàkì àwọn ìwọ ọmọlúwàbí àti ìbáṣepọ̀ rẹ̀ lérí ìdàgbàsókè ìgbàgbọ́ òjíṣẹ́ ọlọ́run ọba ní man kana yu'minu billahi wal yawmil akhir gbogbo ẹnikẹ́ni tó bá nígbàgbọ́ nínú ọlọ́run àtijọ́ kan fali yukrim ọ̀dọ́ ìfà bóyá a máa pọ́n àwọn àlejò yín lé o nínú ìwọ ọmọlúwàbí ó náà ní pápá àlejò lé kárí àlejò ayẹ̀sí kátẹ́jú àlejò ọ̀kálẹ́lẹ́ jẹ́ nínú ìwọ ọmọlúwàbí anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó wá fẹ́ ká mú lọ́kùnkúndùn ó wá ṣàlàyé fún wa wípé ìṣesí yìí o nínú tó lè jẹ́ kí ìgbàgbọ́ wa ó dàgbà sókè níwájú ọlọ́run òun náà ni kéèyàn onígbàgbọ́ kéèyàn máa ṣe dáadáa sí ẹni tí ó bá jẹ́ àlejò sallallahu alayhi wa sallam. bákan náà ìṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam kò sẹ́yìn ṣàlàyé fún wa nípa ìbáṣepọ̀ tó ń bẹ láàrin ìwà ọmọlúàbí àti ìdàgbàsókè nínú iṣẹ́ olóore òṣìṣẹ́ ọlọ́run ní man kana yu'minu billahi wal yawmil akhir falyaqul khayran aw liyasmut òṣìṣẹ́ ọlọ́run ní gbogbo ẹnikẹ́ni tó bá nígbàgbọ́ nínú ọlọ́run àtijọ́ ọ̀kan yẹn kó yá a máa sọ ọ̀rọ̀ dáadáa lẹ́nu àbí kó dáa lè èèyàn túmọ̀ sí wípé àṣìkéyìn ó máa sọ ọ̀rọ̀ dáadáa lẹ́nu ọ̀kan ni nínú nǹkan tó lè jẹ́ kí ìgbàgbọ́ ẹni kó dàgbà sókè ọ̀rọ̀ dáadáa ìwà dáadáa eléyìí ti kó kàn án wípé oníṣẹ́ ọlọ́run bá ń jẹ wá lóǹgbẹ̀ ó sì ń ṣe wá lójú kòkòrò sí tiẹ̀ nínú ọ̀rọ̀ yìí. bákan náà anábì wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam qul man kana yu'minu billahi wal yawmil akhir fala ìṣẹ́ ọlọ́run ó ẹnikẹ́ni tí ó bá pé nígbàgbọ́ nínú ọlọ́run tó pé nígbàgbọ́ nípa ọjọ́ ọ̀gbìnlẹ̀ àlùkìyámà ọjọ́ ọ̀kan sígbàgbọ́ tó ní bá yanjú tó sì kú sí òṣùwọ̀n irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ẹ̀ mà ní rí ó fara ní aládùúgbò rẹ̀. gbogbo àwa tí à ń gbọ́ ètò yìí tí a bá gbọ́ ní Ànábì sallallahu alaihi wasallam sọ yìí kí ni ìbáṣepọ̀ láàrin eléyìí àti fífi ẹ̀mí ọmọlàkejì ṣòfò ẹ̀ẹ́dẹ́gbẹ̀wàlì ìsìlámù bẹ̀rẹ̀ yìí islam mọ́wọ́ mọ́ṣẹ́ kúrò níbi ìsẹ̀mí ọmọlàkejì ṣòfò islam mọ́wọ́ mọ́ṣẹ́ kúrò níbi ìfarami ọmọlàkejì islam mọ́wọ́ mọ́ṣẹ́ kúrò níbi kíyìn ó jẹ́ ní tíwa rẹ̀ ó kó ọmọlàkejì nírira láwùjọ látara àbúrò tó ń wá látọ̀dọ̀ rẹ̀ sọmọlàkejì lóòjọ́ bí anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ti gbé ìlànà kalẹ̀ ó ti gbé ẹ̀kọ́ kalẹ̀ eléyìí tó yẹ kó jẹ́ atọ́kùn fún àwa mùsùlùmí lórí ìwà wa lórí ìṣesí wa tí gbogbo ayé ó fi mọ̀ wípé àṣẹ ẹ̀sìn Islam yìí ò náà ní ẹ̀sìn èyí tí ọlọ́run bá yọ́nú sí láti ọ̀dọ̀ rẹ̀ bí ọmọnìyàn bá wà bí ọmọnìyàn bá wá tẹ̀lé bá a ti gbé kalẹ̀ yìí kò fi àbùkù kan Islam kó ti wulẹ̀ kó mọ̀ torípọ̀ lọ́wọ́n bá ti ṣe ẹ̀sìn rẹ̀ ní ṣèpé eléyìí yóò máa jẹ́ ẹ̀kọ́ àti ìdánilẹ́kọ̀ọ́ yálà fún mùsùlùmí tó ń gbọ́ ètò yìí ni àbí ẹni tí kì í ṣe mùsùlùmí tó ń gbọ́ láti lè mọ̀ èké tó bá lóun nígbàgbọ́ nínú ọlọ́run bí ìwà rẹ̀ ò bá dáa ìgbàgbọ́ rẹ̀ kò lè mọ́yán lérí kò ti wùlẹ̀ kó máa níwájú ọlọ́run ọba ọba àbẹ́dá. níjẹta ṣàlàyé fún wa wípé orígun tí ìwà ọmọlúwàbí tó dúró lé lórí ó ṣe pàtàkì káàmù nítorí pé nàbà bí wá léèrè wípé kí ni ń jẹ́ ìwà ọmọlúwàbí ní ní tó ní kálukú ò máa sọ yóò yàtọ̀ síra wọn àmọ́ tá a bá mọ orígun tí ìwà ọmọlúwàbí tó lé lórí oníkálukú ti máa ma nǹkan tó kó sábẹ́ rẹ̀ àpèjúwe rẹ̀ ò jìnnà ó dàbí gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ kọ́lé ni ilé yóò ní àwọn orígun tí ó gbé ilé dúró nígbà tá a kọ́kọ́ sí orígun láwọn àwọn ọmọ ilé lórí rẹ̀ bẹ́ẹ̀ náà ni àpèjúwe yìí nǹkan pè ní ìwọ ọmọlúwàbí ìwọ ọmọlúwàbí ó ní orígun tí èèyàn bá ti rí orígun yìí tó pé lára ọmọnìyàn ọkàn wọ́n balẹ̀ ọmọlúwàbí ṣùgbọ́n tí orígun yìí bá ti mẹ́hẹ̀ òṣìṣẹ́ nìyẹn ṣe lè gbé ọmọlúwàbí ní pípé o lóbi jẹ́ gbogbo àwọn tá a àbí alágbàtọ́ àbí àwọn tí à ń rí àwọn ọmọ nílé ẹ̀kọ́ a gbọ́dọ̀ fi àwọn orígun mẹ́rẹ̀ẹ̀rin kárí wọn lérí ẹ̀ kí lè yóò máa wà nínú ìṣesí wọn kí wọ́n bàa lè máa jẹ́ ọmọlúwàbí tí a bá sì wo ẹ̀sìn Islam gbogbo àwọn orígun mẹ́rẹ̀ẹ̀rin Islam pariwo rẹ̀ nínú al àná islam pariwo rẹ̀ lórí ahọ́n ànábìwá muhammad sallallahu alayhi wa sallam ló fi jẹ́ pé tá a bá sọ pé tá a lọ kú níwà tó dára jùlọ mùsùlùmí ló yẹ kó jẹ́ nítorí pé gbogbo àwọn nǹkan wọ̀nyí alukur'an ti sọ bẹ́ẹ̀ sì ni sunna ànábìwá muhammad sallallahu alayhi wa alayhi wa sallam kò fún alọ́run lẹ̀ lérí rẹ̀ ṣùgbọ́n fàhálì mi mú ṣùgbọ́n o mélòó mélòó lẹ́ni tó ń gbọ́ tó tún gbọ́ lágbọ̀dá mi tí wọ́n fi ṣiṣẹ́ ṣe àfihàn Ibn Qayyim al-Jawziyya wọ́n ní orígun tí ìwà ọmọlúwàbí tó dúró lé lórí wọ́n ní orígun mẹ́rin gẹ́gẹ́ bó ti wà nínú tírà àwọn Madariku Salikin wọ́n ní alákọ̀ọ́kọ́ nú ẹ̀ asọ́bùrù bẹ́ẹ̀ bá ní ẹnìkan ọmọlúwàbí ni kéèyàn bá wò dáadáa a ó rí ìwà sòórò lọ́dọ̀ rẹ̀ ìní faradà ìní ìtẹ̀mára ìní kápá láti lè gbé ìbínú mi á rí àwọn ìwà yìí tí gbogbo rẹ̀ ó mọ̀ kórè sọ wípé sùúrù tó ní ló fi lè ní tẹ̀mọ́ra sùúrù tó ní ló fi lè gbé ìbínú mi sùúrù tó ní òun ló fi lè káfùl àdà kò ní jẹ́ kí ìnira kan kó ti ọ̀dọ̀ rẹ̀ bọ́ sí ọ̀dọ̀ màlàkejì sùúrù orígun àkọ́kọ́ nípa ìwà ọmọlúwàbí wọn bá ń júwe ẹnìkan pé lágbájá ọmọlúwàbí ẹni tó kù kàn ní sùúrù ni ọ̀rọ̀ tó takora wọn ni tí a bá pèèyàn ní ọmọlúwàbí àkọ́kọ́ orígun ìwà tó yẹ kárí lára rẹ̀ òun náà ní kò ní ṣòro kára rẹ̀ ó balẹ̀ kó má jẹ́ òní gbọ̀nràgbọ̀nrà ẹ̀dá. ẹlẹ́ẹ̀kejì òun náà ní alẹ́ ìfà kéèyàn ní tìjú ẹni tó bá ní tìjú ó ti kógo yọrí o níbi ìwà tó dáa mélòó mélòó ní àwọn ìwà pálapàla tí àwọn ènìyàn ń wù láwùjọ lónìí tó jẹ́ pé tí wọ́n bá ní tìjú ni wọn ò ní wúrò wà bẹ́ẹ̀ ọmọkùnrin tó di ọ̀run sórí àbí ọmọkùnrin tó fi yẹ tí sétí àbí ọmọkùnrin tó wọ ṣòkòtò tí ṣòkòtò ń jábọ́ nídìí ẹ̀ tí ó gbogbo pátá rẹ̀ tó wà náà láàrin ìta eléyìí ṣe àfihàn nítìjú tó ga jùlọ tí ó bá sọ pé nítìjú ni wọn náà ní ṣerú ẹ̀ ìyẹn túmọ̀ sí pé orígun kejì tí ìwọ ọmọlúwàbí tó lé lórí òun náà ní ìmẹ́tìjú afẹ́fẹ́ gbọ́ àwa tí à ń gbé ètò ká máa de àwọn orígun yìí mọ́lẹ̀ kóníkàlùkù sì máa lò ó ní ètò ìgbésí ayé rẹ̀ ká fi kọ́ àwọn ọmọ wa ká fi kọ́ àwọn ará ilé wa ká fi kọ́ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ wa. ìtìjú anábìwá muhammad sallallahu alayhi wa alihi wa sallam anábìrin yìí dàlẹ́ mùtàfàhì fọ́fún àmàṣe anábìrin tẹ́ bá tẹ̀lé nìkan tí ò ní máa mú ní wù àgbèrè àìnítìjú ní mú ní mutí àìnítìjú ní mú ní ṣòfófó gbogbo wọn tó ṣòfófó tó bá padà rọ sáàárín ta ló sọ àgbàjá ló sọ ta ló sọ fún wọn náà àgbàjá ẹwù àìnítìjú ìdí nìkan tó fi nínú orígun tó jẹ́ pé orígun ńlá ni lórí pé kéèyàn ó ní ìwà ọmọlúwàbí ọ̀kan ni ìtìjú torí pé ìtìjú a máa ṣe atọ́kùn yẹn lọ sí gbogbo wa dáadáa a sì máa lé èèyàn sá níbi ìwà ìdá torí pé èèyàn mọ̀ pé àti gbọ́ kí wọ́n sọ pé mi ni mo sọ báyìí àti gbọ́ kí wọ́n sọ pé mi náà bá níbi nǹkan báyìí ìtìjú òun ni wọ́n ń pè é léyìí. ẹlẹ́ẹ̀kẹta orígun ẹlẹ́ẹ̀kẹta òun náà ni aṣọjọ́ àá nítorí ní aṣọjọ́ àá òun náà ni akin ọkàn akin ẹ̀mí kéèyàn ó lè ní pápá lórí ẹ̀mí èèyàn self control kéèyàn ó lè ní pápá lórí ẹ̀mí èèyàn nítorí pé lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà ẹ̀mí ọmọnìyàn máa ń fa ọmọnìyàn lọ síbi ìwà ìdá ẹ̀mí a máa ní ṣàbùrú ṣàbùrú ṣàbùrú ọlọ́run sọ náà Al-Qur'an Al-Karim ọlọ́run ní inna nafsa la ammaratun bis-su' ọlọ́run ní ẹ̀mí kẹrin a máa pa olówó rẹ̀ láṣẹ o. láti wùwà tí ó dà àdámọ̀ ẹ̀mí ni ṣùgbọ́n tí èèyàn bá jẹ́ ẹni tó ní kápá lórí ẹ̀mí rẹ̀ eléyìí yóò lè jẹ́ kí ìwà dáadáa kó wà nínú ìgbésí ayé ẹ̀ àwọn nǹkan wo máa jáde nínú ẹni ìsáàrù ó lè gbìyànjú àti èèyàn dáadáa ọba jẹ ọlọ́rẹ̀ nítorí pé bá ní kóhun tẹ̀lé ń tẹ̀lé nǹkan ni yóò máa sọ ní gbọdọ̀ bá ti ọ̀nà yóò tà ṣùgbọ́n ìní kápá lórí ẹ̀jẹ̀ ni ọ̀kan ló jẹ́ ní orígun téèyàn ti máa ń níwọ̀ ọmọlúwàbí ẹni tó wà tí ò dáa sí ọ ọ̀wọ́ sì fẹ́ wà tó dáa sí nǹkan ni yóò sọ ni pé má wà tó dáa sí ṣùgbọ́n láti lè ní kápá lórí ẹ̀jẹ̀ rẹ pé ìwọ ẹ̀mí mi jókòó dáadáa ni màá ṣe téèyàn bá ti ní kápá láti lè máa darí ẹ̀mí ẹni síbi dáadáa onítọ̀hún ò lè jẹ́ ẹ̀mí tó níwọ̀ pẹ̀lú àbí orígun ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni àlàádìrì kéèyàn jẹ́ ẹni tí yóò ní wọ̀ntúnwọ̀nsì ìwà wọ̀ntúnwọ̀nsì kéèyàn ó má jẹ́ ẹni tí ó máa ṣàṣejù ó sì má jẹ́ ẹni tí ó máa ṣe àṣetó lábẹ́ pé ó gbúdọ̀ jẹ́ ahun ó sì gbúdọ̀ jẹ́ onínàápa àárín rẹ̀ kò ní kó wà kó wà níwọ̀ntúnwọ̀nsì ìrẹ̀ látara àbí eléyìí ẹnikẹ́ni tó bá ní ìwà ìwọ̀ntúnwọ̀nsì lọ́wọ́ ó súnmọ́ kẹ́ni ó jẹ tẹ̀mọ̀lú àbí nítorí pé tó bá sọ̀rọ̀ kò ní sọ̀rọ̀ jù kò sì ní tayọ àlà yóò máa gbé gbogbo nǹkan síbi tó yẹ kí wọ́n gbé sí yóò máa nǹkan tó tọ́ kò ní ṣàṣejù kò sì ní ṣe àṣejù yóò mọ ẹ̀tọ́ yóò sì mọ nǹkan tí kò tọ́ gbogbo àwọn kan mẹ́rẹ̀ẹ̀rin yìí ó ní orígun tí àfa wa Ah, Ibn Qayyim al-Jawziyya tí wọ́n ṣàlàyé nínú Islam wípé orígun mẹ́rẹ̀ẹ̀rin yìí ó ní orígun tí ìwà ọmọlúàbí tó dùn wọlé lórí. ìwà ọmọlúàbí tí a bá ní kí á wò nínú ẹ̀kọ́ ó ń bẹ láàrin nǹkan mẹ́ta ìgbà míì ń bẹ ìwà ọmọlúàbí a máa jẹ́ àdámọ́ tí ọlọ́run dá mọ́ ni bọ́lọ̀ ti bẹ́ ẹlòmíì kò rí iṣẹ́ kò mọ inú bí bọ́lá ṣe dá ní. ẹlòmíì bọ́lá ṣe dá látọ̀dọ̀ ọlọ́run lọ́run ti dá ní oníṣòwòrò. ẹlòmíì bẹ bọ́lá ṣe dá ọlọ́run dá lẹ́ni onínú fùfù. ẹlòmíì bẹ bọ́lá ṣe dá ọlọ́run dá ní ọlọ́rẹ̀. ó ń bẹ bẹ́ẹ̀. ìgbà míì sì ń bẹ ìyẹn a máa kọ́ ìwà ọmọlúwàbí. ìyẹn ó kọ nílé ẹ̀kọ́.

سنن الإسلام أصره ليلي من سنة النبي صلى الله عليه وآله وسلم انبي محمد صلى الله عليه وآله وسلم أنبني الناس معادن كمعادن الذهب والفضة خياركم في الجاهلية خياركم في الإسلام إذا فقهوا وإن شاء الله محمد صلى الله عليه وسلم أني àwọn ọmọ nìyẹn dà gẹ́gẹ́ bí àlùmọ́nì góòlù àti fàdákà ẹni tó bá dára nínú wọn nígbà ìlú kan tó bá padà jẹ tó ti Islam yóò náà yóò tún jẹ ẹni tó dáa náà ni nítorí pé góòlù àti fàdákà bá a bá rí mọ́ inú ilẹ̀ inú ìdọ̀tí bó wà tá a bá tún fọ ìdọ̀tí rẹ̀ kúrò bẹ́ẹ̀ àní ṣàfẹ́kù ẹwà àti ìníyelérí tó ń bẹ lára rẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹni tó bá jẹ́ ẹni ẹ̀ṣà tọ́lọ̀ ń dá àdámọ́ ìwà dáadáa mọ́ kódà kó wà níbi tí kò dáa ó wà láàrin àwọn ẹni ibu tó bá kété tó bá ti kúrò ńbẹ ẹ sì ní pé ìwà ọmọlúwàbí ara rẹ yẹn kò ní kúrò ńbẹ ìdí nìyẹn táwọn afa àti fàjáde wípé ìgbà míì ń bẹ ìwọ ọmọlúwàbí a máa jẹ ẹni ẹlẹ́ẹ̀kejì ìwọ ọmọlúwàbí ó lè jẹ́ àkàlẹ́ àkọlẹ̀ mọ̀tàṣàbà ìwọ ọmọlúwàbí tí èèyàn ó máa kọ́ tí wọ́n ó máa kọ́ wa à máa ń kọ́ látara àwọn tá à ń bá gbé wọ́n bá jẹ́ nìire à máa ń kọ́ látọ̀dọ̀ àwọn òbí wa wọ́n bá jẹ́ nìire tó fi jẹ́ pé ọ̀ràn àyàn tó jẹ́ fún gbogbo àwọn òbí ká fi àpẹẹrẹ rere lélẹ̀ láàrin ilé wa káwọn ọmọ wo lè kọ́ ìwọ ọmọlúwàbí látara wa bàbá àtìyá ó sì wí pé orin olórí ikú olòṣì ò ní wọ́n ń kọ́ lójoojúmọ́ láàrin ara wọn irú ẹ̀kọ́ wo ni à ń kọ́ àwọn ọmọ tí a bí torí pé ìwọ ọmọlúwàbí ní tó ṣe é kọ́ láwùjọ àti nínú ọ̀rọ̀ ọlọ́run àti ọ̀rọ̀ anábìwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. bákan náà ìwọ ọmọlúwàbí tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí kí ni àwọn nǹkan tí ó lè jẹ́ kí ìwọ ọmọlúwàbí kó fẹsẹ̀ rinlẹ̀ láwùjọ wa èyíkéyìí nínú àwùjọ ọmọnìyàn tí ìwọ ọmọlúwàbí tí kò bá ti sí ń bẹ̀ mọ́ àwọn nǹkan tó níye lérí láwùjọ táwọn iléèbó ń pè ní ṣóṣó balùwẹ̀ tí kò bá ti wà ń bẹ̀ mọ́ irú àwùjọ bẹ́ẹ̀ kódà kí wọ́n dàgbàsókè nínú ìmọ̀ ẹ̀rọ kódà kí wọ́n dàgbàsókè nínú ìmọ̀ sáyẹ́ǹsì òfò lásán irúfẹ́ àwùjọ bẹ́ẹ̀ tí kò bá ti sí ìwọ ọmọlúwàbí irúfẹ́ àwùjọ bẹ́ẹ̀ kí ni àwọn nǹkan tí ó lè jẹ́ kí ìwọ ọmọlúwàbí ó fẹsẹ̀ rinlẹ̀ láwùjọ ọmọnìyàn. Islam ó mú wa lákọ̀ọ́kọ́ àlùwáhìlù dìí ni kí náà ń pè ní àlùwáhìlù dìí ni òun náà ni àwọn ìmísí ìránṣẹ́ látọ̀dọ̀ ọlọ́run àwọn ìwé ọlọ́run. a gbúdọ̀ pani dandan bẹ̀rẹ̀ láti ilé ẹ̀kọ́ tó fi dé àwọn ilé ẹ̀kọ́ tó ga jùlọ. ó yẹ kó jẹ́ abalẹ̀ ẹ̀kọ́ pani dandan tí ó jẹ́ ọ̀ràn yẹn fún gbogbo ẹnikẹ́ni tó bá ti ń kọjá nílé ẹ̀kọ́ lórílẹ̀‐èdè yálà ó wà ní primary school ní secondary school ní institution ní àwọn tí ó jẹ́ ẹ̀kọ́ pàǹdàdà tí àwọn olóògbé ń pè ní compulsory àbí kan pè ní kọ́ọ̀kọ́ tó ẹ pé kò sí gbogbo ẹnikẹ́ni tí ó bá ti kọjá nílé ẹ̀kọ́ ó gbúdọ̀ máa kọ́ òun náà ní ẹ̀kọ́ ẹ̀sìn ẹni tó bá jẹ́ mùsùlùmí kókó ti Islam ẹni tó bá jẹ́ christian ó ní òkò ti ìlànà ẹ̀sìn rẹ̀ kó mọ̀ sí ní nàmbà fẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́lé àìkatọ́ lọ́hùn kún òun ló ń fìyà jẹ wá gbogbo ẹnikẹ́ni tí yóò bá kọjá nílé ẹ̀kọ́ ká sọ ẹ̀kọ́ ẹ̀sìn di ọ̀ranyàn fún gbogbo ọmọ pátá èyíkéyìí níbi tó bá kàn sí nínú ẹsẹ̀ kó jẹ́ ọ̀nà títí tó fi dé ilé ẹ̀kọ́ tó ga jùlọ. nítorí pé níbi a ti máa ń mú ẹ̀kọ́ níbi a ti máa ń mú ìwọ ọmọlúwàbí èyí tó ga jù ń bẹ̀ ó náà ní ká mú nínú ọ̀rọ̀ lọ. ẹlẹ́ẹ̀kejì òun náà ni a dáàbò bo làákàyè wa torí pé làákàyè tó bá òun náà yóò mọ kí ló dáa kí ni tí ò dáa ìdí nìyí tó jẹ́ pé nínú Islam gbogbo àwọn nǹkan tí Islam ṣe léèwọ̀ àwọn nǹkan tó lè kó ipa burúkú bálà àkàyè wa tó lè kó ipa àìdá bá ọpọlọ wa tọpọlọ wọ òfin ní lè ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣe Islam ti gbógun tì Islam yẹn mọ tì torí pé ẹni tó mutí tí kò lè sọ̀rọ̀ sí ẹni tó jù lọ tó bá ti mutí bàbá rẹ̀ gan ni láàyè ẹni tó ṣe wípé kò lè sọ ọ̀rọ̀ òdì bó ti wùlẹ̀ kó máa tó bá ti mú sí yó kò sí tí ò lè fẹnu rẹ̀ sọ ẹni tó mú sí yó lè sáni ládàá ẹni tó mú sí yó lè pààyàn ìdí ni tí Islam sọ wípé ọtí mímu èèwọ̀ ni àwọn gbọdọ̀ dédìé ṣùgbọ́n nínú tó yà lẹ́nu lẹ́nu òun náà ni wípé nínú tó gbajúmọ̀ ju omi láwùjọ wa lẹ́nu ọ̀kan lélẹ́yìn àṣẹ ìwọ ọmọlúwàbí láwùjọ ọ̀nà tí islam fi mú ìwọ ọmọlúwàbí wa islam gbógun ti gbogbo nǹkan tá a bá máa jẹ àbí nǹkan tá a bá máa mu tó lè kó ipa burúkú bá ọpọlọ wa tọpọlọ wa òfin ní dáadáa mà islam gbógun ti igbó mímu àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì bẹ́ẹ̀ islam pátá jùlọ nítorí wípé ọpọlọ tó pé ọpọlọ tó dáa òun ló lè wúlò fáwùjọ òun ló sì lè mọ ìwọ ọmọlúwàbí. ẹlẹ́ẹ̀kẹta al-ilzamu bi wasi'i at-targhib wat-targhib ìgbékalẹ̀ láti lè máa ṣe ní lójú kòkòrò àti láti lè máa ṣe ìwúrí fún ẹni tó bá ṣe dáadáa àti láti lè máa ṣe ìdẹ́rùbà fún gbogbo ẹnikẹ́ni tí ó bá ń wo ìwà tí ó dáa. ọlọ́run sọ náà al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run ní la in shakartum la azidannakum wọlé ìtàfàrùtùm ìnà àbájáde lẹ́sẹ̀dí ọlọ́run ti gbé píńsípù ó ti gbé òfin ó ti gbé kalẹ̀ ọlọ́run ní tẹ́ ẹ bá lè máa dúpẹ́ èmi ọlọ́run máa máa ṣàlékún oore yín ṣùgbọ́n tẹ́ ẹ bá lọ yẹ aláìmoore ìjìyà tó tóbi ń bẹ lọ́dọ̀ ọlọ́run ìyẹn túmọ̀ sí pé téèyàn bá ṣe dáadáa ọlọ́run ti fún wa ní tí ṣe fún wa kí dáadáa lè máa wò wá ṣe táwọn olóògbé ń pè ní compensation ọlọ́run ó yóò compensate wa lórí dáadáa kò bẹ́ẹ̀ bá ṣe dáadáa báyìí tí ó jẹ́ kí nìyí ìyẹn ó jẹ́ kí dáadáa kò wò ní ṣe bẹ́ẹ̀ bá máa ṣàìdá ní máa jẹ́ kí ń rèé ìyẹn ò lè jẹ́ ká fún ìwà tí ò dáa ìwọ̀n tá a bá wà àwùjọ wa lẹ́nu ẹni tó bá ṣe dáadáa ó ti dà gẹ́gẹ́ bí òmùgọ̀ lórí òmùgọ̀ jù ẹni tó bá wà nípò kókó owó jẹ tí ò wá kó owó jẹ tó lọ kó báláǹsì tó kù tó kó kalẹ̀ àwọn ènìyàn yìí mú sí pé irú ẹ̀jẹ̀ tó kù lórílẹ̀ yìí ẹni tó bá jẹ owó he tó lọ fojú sẹ́kù nǹkan lọ ni àwọn yóò sọ pé bìbìrin ni ẹni tó wá ń ṣe àìdá tí wọ́n ń balẹ̀ jẹ́ àwọn là ń fún ní presidential order àwọn là ń fún lápálẹ̀ àwọn là ń fún níyì àwọn là ń fún ìgbìmọ̀ àgbàlá àwùjọ eléyìí kò lè jẹ́ kí wọ́n máa lọ́àdí ó gòkè ní gbogbo oríṣiríṣi kéyì nínú àwùjọ ọmọnìyàn a gbọ́dọ̀ máa fi ìwúrí fún àwọn tó bá ṣe dáadáa tí wọ́n bá wù wọ́n máa lọ́àdí kí ìwà yìí náà lè máa wù ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láwùjọ ẹni tó bá sì wùwà tí ò dáa ká ṣe ìdáwí fún un kí o bá lè jáwọlé bẹ́ẹ̀ kí ẹlòmíín náà má bàa lè pọ̀ṣẹ̀ irúfẹ́ níbẹ̀ àwọn ìlànà tí Islam gbé kalẹ̀ láti fi tu àwùjọ. ẹlẹ́ẹ̀kẹrin alìlzáàmù bí wá sí ìfọlùtọ́ọ̀nù àwọn tó jẹ́ agbófinró tí wọ́n ń bẹ nídìí òfin wọ́n gbọ́dọ̀ gbé ìjìyà èyí tó lágbára kalẹ̀ fún gbogbo ẹnikẹ́ni tí bá ń wù ìwà tí ò dáa pàápàá jùlọ tó ń kó palára bọ̀ ọmọlá kejì kí á tẹ̀ láwọn òbí kí èèyàn ò bá wá gbọ́ tọ́lọ́n tí kò gbọ́ ti làákàyè rẹ̀ tí ò gbọ́ pé ìwúrí tó bá ṣe dáadáa fún ọ lélẹ̀ tó bá mọ̀ pé òfin bẹ̀ tí òfin náà sì ń jẹ́ lílò eléyìí náà yóò kápá oníkàlùkù láti lè gbìyànjú àti lè máa wà dáadáa àti láti dènà sí ìwà tí ò dáa àbí ọlọ́run ọba ní tóbi rẹ̀ ọlọ́run ọba tó pọ̀ wá sọ́nà gbogbo eléyìí tí a ń sọ yìí á fi lè mọ bí ẹ̀sìn Islam ṣe fẹ̀jú bí ẹ̀sìn Islam ṣe ní ìlànà bó ṣe ní ètò lórí bí àwùjọ ṣe lè dá lórí bí ìfọ̀kànbalẹ̀ ṣe lè wà lórí bí a ṣe lè máa gbégbèsè ayé ìrọ̀rùn lérí ìjẹ oníwà dáadáa tó jẹ́ ọ̀kan nínú ẹ̀kọ́ tí rọmọbọ́ọ̀n tí ó fẹ́ kó àwa mùsùlùmí àti gbogbo àgbáyé lápapọ̀ abẹ́lẹ́ ọ̀hún bá ní tóbi rẹ̀ ọlọ́run náà ṣe kí tí a wí òṣè ní àǹfààní abẹ́lẹ́ ọ̀hún àwọn àwùjọ ìyá máa. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.